ẹ̀jẹ̀ níyẹn gan orílẹ̀-èdè o òdodo ní gbé orílẹ̀-èdè ó ń ga. àkọlé wà nínú ẹ̀ṣẹ̀ òwárá àní kí oore ọpẹ́ Ọlọ́run pọ̀ sí bí a bá ń gbàdúrà ní gbogbo ìgbà bí a sì ń gbóni lóru àwẹ̀ mọ́ bí a kò jáwọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ inú Ọlọ́run kò ní lè yọ sí wa ẹ̀ṣẹ̀ nìyẹn kan orílẹ̀-èdè o òdodo níbẹ̀ orílẹ̀-èdè ń ga. Thank you. ẹ̀ṣẹ̀ ló lé orin lẹ́yìn wẹ ọkọ̀ gbèsè pẹ̀lú àwọn olórí ìjẹgúdújẹrá abúnijẹ fẹ́yì sí ìyẹ̀kújẹ gbogbo orílẹ̀-èdè tó ń jajẹ́ yóò tẹ́lẹ̀ tó sì ń kú lànà òní fún ẹbí ẹ̀ṣẹ̀ níyẹn kan orílẹ̀-èdè o òdodo ní gbé orílẹ̀-èdè fúlá. ẹ̀ṣẹ̀ ní ẹ̀gàn orílẹ̀-èdè òdodo ní gbé orílẹ̀-èdè lékè. <laughs> oh, God bàámi Daniel Arẹ́gbẹ́ṣọlá ẹ mọ̀ gba ìdọ́jà alẹ́ ọ̀rọ̀ rèé. ẹ̀ṣẹ̀ tí yàrá ló fa ìdíyàwó lóru àṣìlẹ̀kùn fún wọn ni ó kó wa lẹ́rù lọ ọ̀rọ̀ wa wàdà lápé ó yí wa lọ́wọ́ àpẹkù tán akéwìwé kò kórè epo adìyẹ wá gorí yòókù níyanu bẹ̀rẹ̀ lára kò ṣe rọ̀kùn bẹ́ẹ̀ lára kò rẹ̀ yẹ àkókò ti wí tẹ́lẹ̀ wọ́n ní kápẹ́nu lọ́wọ́ tàìwé titan lóde ọ̀tá ìgbàlóko aláìgbọràn ṣe rà rẹ̀ tó ojú gbogbo ẹ̀ṣẹ̀ ní ẹ̀gàn orílẹ̀-èdè o òdodo ní ń gbé orílẹ̀-èdè ń ga o ẹ̀ṣẹ̀ ní ẹ̀gàn orílẹ̀-èdè o òdodo òdodo ní ń gbé orílẹ̀-èdè ń ga ah! ọmọ Yorùbá mo ń bọ̀ ìgbà tí ọlá tù wá owó ń bẹ lọ́wọ́ wa tí ọkàn wa balẹ̀ ẹ̀kọ́rọ̀ gbé ó sọ fún wa ìṣirò ta dédé òkòrùn sowó fún àgbẹ̀ ìṣirò ta lóko à ń ta dìyàn gẹ̀dẹ̀ kan ní sílẹ̀ kan lọ́jà àgbàdo sílẹ̀ mẹ́ta ó pa lára rí lóko owó ìrẹsì kò ní sílẹ̀ kan agolo la èrè sílẹ̀ kan yóò ènìyàn méjì ṣùgbọ́n lọ́jọ́ tí ìyá ti kẹ̀yìn sọ́lọ́run orílẹ̀-èdè kò fara rọrùn fún wa. ẹsẹ̀ níyẹn gan orílẹ̀-èdè o òdodo ní gbé orílẹ̀-èdè ga directly or indirectly inú mi dùn inú mi ò dẹ̀ tún dùn màá sọ ìdí fún yín ẹ̀yin tẹ́ ẹ ti pè mí lọ́tún lọ́sì hmm, tó ẹja lọkọ̀ àǹtẹ̀ kábẹ́rẹ̀ jù. 心深，那心 kan sí pé ẹ káàbọ̀ nínú ilé yìí ẹ kú bó ṣe ń lọ ẹ kú dédé àsìkò yìí ẹ kú kó ba lè dáa mo kí yín o mo dẹ̀ kí ẹ̀yin náà tẹ́ ẹ sọ pé kó má dáa àtẹni tó sọ pé kó dáa àtẹni tó ní kó má dáa ẹ̀yin nu Ọlọ́run nù oníkálukú náà ló máa jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ oníkálukú lá jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ kíní kan ni mo fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá mọ̀ lẹ́nìí ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti bìlíìfù pé ìjà ni mo fẹ́ bá wá ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti rò yí pé mo máa sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ wà níkùn ọmọlúkà ṣùgbọ́n báwo lẹ ṣe lérò pé kéèyàn fúnra rẹ̀ kọ́lé kó dẹ̀ tún fúnra ẹ̀ túká. E n tí ojú tèmi rí nínú Yorùbá nation ibi tí mo kí ẹsẹ̀ sí lórí ọ̀rọ̀ Yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pera wọn ní lídà ni wọn ò tẹ́ wọn ò rí yìí ibi tí mo rìn iṣẹ́ tí mo ṣe nínú ọ̀rọ̀ Yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pera wọn ní leader wa lẹ́ni wọn ò rí wọn ò débẹ̀ èmi Ọmọlúkà ni mo mọ tí mo kojú èmi mo mọ èrè tí mo rìn from my own end I am a leader láyé ara mi leader ni mí ṣùgbọ́n Ọlọ́run á san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. oh my dear Yorùbá nation my lovely orílẹ̀-èdè láti ìbẹ̀rẹ̀ mo kékeré mo yányányán mo ní ẹ̀yin ọmọ Yorùbá ẹ yé fẹ̀dí ara yín síta. mo ní kò sí kan ẹ̀yin tẹ́ ń tẹ̀lé àtẹ̀yin tẹ́ ń ṣépè fún mi tẹ́ ń bú mi tẹ́ ń pè mí lọ́dàlẹ̀ yìí lè bú yín bá yín jà mí bínú sí yín ìtorí tí yín ni mo ṣe rin ìrìn tí ò yẹ rin ìtorí yín mo ṣe jẹ ìyà tí ò yẹ kí n jẹ ìtorí ara mi ìtorí ọ̀la mi kí wàá ló tí màá ní mo fẹ́ bínú sí yín torí pé ẹ ṣépè fún mi pé bú mi. Oh, my shit. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ fún yín ẹ lè má understand nǹkan tó ń ṣẹlẹ̀ tí mo fi ń pariwo unity a house that is divided to itself. kí lèrè ta fẹ́ mú jáde ńbẹ̀. awítà ìwí ẹ̀yin kan mú èpè yìí èmi ò tiẹ̀ gbọ́ rí pé bíbélì ní ìbùkún ni fún onílàjà òye òye ìdí tí èmi tí mo fi ń champion pé peace gbọ́dọ̀ rí kò yé eyín ẹ̀ mọ́ tèmi rí i. Oh. ọlọ́run á san ẹ̀san iṣẹ́ oníkálukú fún gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ á san fún ọmọ lúkà á san fún mi gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ mi nínú yorùbá nation yìí. Má ṣe o. gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè mí mo gbọ́ yín mo dẹ̀ gbà sí yín lẹ́nu. wá kọ́lọ́run kó san fún ọ ní ṣé ẹ rí ẹ ẹ ti ní kí n má sọ̀rọ̀ mo dẹ̀ ti agree that I won't say anything than to beg àtọ̀tún àtòsì and tell you my resolution my conclusion mine mi ò sọ pé home based media ọmọlúkà conclusion máa sọ fún yín lénìí ẹ̀yin tẹ́ ẹ wà níwájú nínú ìrìn àjò yìí ẹ̀yin tẹ́ ti wà ní ìrìn àjò yìí láti bí ọdún bíi méjì ọ̀ọ́dún bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ bá jókòó tẹ́ ẹ bá ro àròjinlẹ̀ ẹ mọ tó pa Ọmọlúkà lẹ́kún name it ìpínlẹ̀ tí mi ò tí ì tẹ̀ ní ilẹ̀ Yorùbá mo rìn títí títí mo rìn ilẹ̀ Yorùbá mo rìn mo dé bọ́dà ilẹ̀ yorùbá mo lọ bẹ̀ mo fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ nínú bọ́dà ibi tí ò yẹ kí n kẹsẹ̀ sí gan mo kí ẹsẹ̀ sí ẹ̀yin kan jókòó síbi kan ò ẹfẹ yìí tí o nídà nìyí bọ̀tẹ́ gbọ́ mo ṣèṣì ọmọlúwàbí fún gbogbo yín ni mo ṣèṣì ọmọlúwàbí ni mi ì ṣe òpònú mi dẹ́jẹ́ dídùn rìn mi ì ṣe mùmú mo ríran mo dẹ̀ mọ́ tó lọ ń ṣe ẹni tẹ́nìkan lè kàn tó o bá ń tàn mí tí n bá ṣe yes ma tàbí tí mò ń ṣe yes a fún ẹ mo fi ọlọ́run búra fún ẹ mo ń ṣe nítorí pé mo ń ṣèṣe ọmọlúwàbí kó má bàa sọ pé tiẹ̀ ti pọ̀ jù mo fi gbogbo ohun tí mo ní búra fún yín wàá máa tàn mí wàá máa tàn mí wàá máa tàn mí màá dẹ̀ máa sọ pé bẹ́ẹ̀ ni màá dẹ̀ máa sọ pé yẹsà ìdí tí mo fi ń ṣe bẹ́ẹ̀ ò ju wípé mo fẹ́ prove ọmọlúwàbí fún ẹni mo fẹ́ jẹ́ kó o mọ̀ yìí pé mo mo pera mi ní mùmú fún ẹni kì í ṣe pé mo gọ̀ kì í ṣe pé mi ò mọ òtítọ́ nípa tó ń sọ yẹn mo mọ fáàtì nípa ẹ̀ mo mọ̀ ṣùgbọ́n mo mọ̀ ọ́ mọ̀ nínú Yorùbá nation yìí kò sí ẹ̀dá tá a sọ pé èmi àtòun kọlu ra rí mi ń kọ mi ní bẹ́ẹ̀ jà ojú ọ̀run ẹ̀yẹ́ fò gbọ́dọ̀ yìí kọ́ ti rí as my weakness wípé ibi ìlọgbọ̀n ẹni weak sí ẹ fẹ́ gbàbẹ̀ wọlé sí mi lára ṣé èmi èmi ẹ mọ̀ mí ni. tẹ bá rí opposite side mi ẹ ní gbogbo ilé ìdá ìdánwò yẹn ẹ ní dánwò ẹ ní dánwò mádìú mo wá fẹ́ báyìí ọmọ Yorùbá sọ̀rọ̀ kí n tó sọ rẹ conclusion mi fún yín mo bá béèrè ìbéèrè lọ́wọ́ yín gan lẹ́ẹ̀kan sí i ẹ jọ ṣé gáràjì la fẹ́ gbà ní àbórílẹ̀-èdè ṣé ìlú kan la fẹ́ gbà ní tàbórílẹ̀-èdè ẹ wá jẹ́ ká jókòó ọmọ Yorùbá ká ru àròjinlẹ̀ ẹ wá jẹ́ ká jókòó ká ronú sọ́tún ká rò sósì ọmọ Yorùbá. tẹ bá dẹ̀ rí di ọmọ lúkà láti ìbẹ̀rẹ̀ mo ti ń tẹnu mọ́ kò sí ẹni tí mo lọ pledge allegiance fún mi ò lọ́ọ̀dọ̀ ẹnikẹ́ni kí n sọ fún pé báyìí ẹ̀yin ni mo tẹ̀lé tàbí màmá ẹ̀yin ni mo tẹ̀lé never. mo ìdí tí ẹkún ṣe ń pọ̀ tí mo ṣe ń sun ẹkọ lè yé yìí ìdí inú mi tó bàjẹ́ ọkàn mi tó bàjẹ́ lọ́pọ̀lọpọ̀ kò yé yìí. nínú Yorùbá nation agitation yìí ó gba ẹnu mi ti bá sọ pé sixty five to seventy percent àwọn tó ń darí ọ̀rọ̀ Yorùbá nation lẹ́ni èmi Ọmọlúkà ni mo connect wọn papọ̀ èmi tẹ́ ń wò tí ń bí ní tí mo jòkó yìí ni mo connect wọn tí bá parọ́ ẹja mi ẹ̀yin tẹ́ ẹjẹ́ ládarí gbogbo ẹja tí bá parọ́. n tí mo ń tò bọ̀ tí mo ń bẹ Ọlọ́run sí. Si ẹ dẹ̀ fẹ́ bàjẹ́ lójú lójú ayé mi ẹ wá ní kí inú mi dùn. mi ò bínú o ọlọ́run dẹ̀ ti sọ̀rọ̀ sí mi nínú ó ti bá mi sọ̀rọ̀ nínú ọkàn mi mo dẹ̀ ti gbọ́. but yorùbá ní àròkàn ló mú ẹkún àsundà wá ṣé ọjọ́ tí mo mọ ìyà tó jẹ mí láti Badagry tí tó padà dé Àkúrẹ́ tí mi ò lè sọ lórí afẹ́fẹ́ tí ò tẹ̀ ṣe é gbọ́ létí tí èyàn ni màá rò. mo bẹ́ wá sọ nǹkan kan o gbogbo ẹ̀yin orí kọ́mẹ̀ntì ẹnikẹ́ni lórí kọ́mẹ̀ntì mi láti wákàtí yìí tó bá tún wá sórí prógrámù mi tó wá ṣépè fún máa onítìrí tàbí wá ṣépè fún akíntóyè mo bá tí bá jáde tí bá fi ègún fún ẹ mo máa sọ omi ìgbọ́dọ̀ lami lójú gègùn o tí n bá fi omi ojú gègùn fún ẹnikẹ́ni ó máa mọ ènìyàn ni o tó o bá wá sórí ètò mi tó o ti wá tó o ṣépè fún onítìrí tó o ṣépè fún bàbá akíntóyè tàbí o wá sọ̀rọ̀ ògbòho lórí prógrámù mi máa gégùn fún ẹ ó dẹ̀ máa mú ẹ ọlọ́run mi tó ṣẹ̀dá mi tó rínú mi rí ọkàn mi á jẹ́ kéèpè yẹn mú ẹ tó o bá ti mọ tó fẹ́ sọ nínú kọ́mẹ̀ntì mi má wàá rọra ṣépè fẹ́ anybody torí o tún fẹ́ kọ̀ sí rùkú nìyẹn o tún fẹ́ kọ̀ sí wàhálà nìyẹn má kọ̀ sí anything it is better you keep your mouth shut if you don't have anything to write mi ò rẹ́ ẹ pé kò kí mi ò pa kí mi tó o bá lè sọ pé Ọmọlúkà well done sọ pé ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá kó dẹ̀ get out ẹ tó o bá sọ ìsọkúsọ níbẹ̀ máa gbé ẹgẹgùn mo fi gbogbo tí mo ní búra tí ègún yẹn ò bá ti ní mú ẹ afẹ́fẹ́ ló máa bá ṣiṣẹ́ ó bó ṣe jẹ́ nìyẹn máa gbé ẹ rí. ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ fi ọkàn yín balẹ̀ ibi tẹ́ ẹ bá ti gbàgbọ́ sí ẹ lọ máa ṣiṣẹ́ yín lọ ńbẹ̀. tí ìgbàgbọ́ ẹ tó bá rọ̀ mọ́ màmá wa onítìrí aya Abíọ́lá dúró tì í pọ́ínpọ́ín dúró tì í kó bá ṣiṣẹ́. ìwọ tí ìgbàgbọ́ ẹ bá rọ̀ mọ́ bàbá Akíntóyè tàbó lóyè nobody should call me I won't pick any call. tí ìgbàgbọ́ ẹ bá rọ̀ mọ́ bàbá wa Professor Akíntóyè tàbó lóyè Sunday ọmọdé yẹmọ dúró tì wọ́n gbọ́ngbọ́n lórí ẹsẹ̀ ẹ kó dẹ̀ máa wá ìlọsíwájú ìran Yorùbá òun. tó bá jẹ́ ọ̀tún lo dúró sí dúró lórí òtítọ́ níbẹ̀ kó o máa lépa àlàáfíà fún ìran Yorùbá àti bá a ṣe máa bọ́ tó bá dẹ̀ jẹ́ bàbá ló gbàgbọ́ nú ẹ̀ dúró síbẹ̀ ṣé dandan ni ká sọ̀rọ̀ síra ni ṣé dandan ni ká bẹ̀ sí ní gbéra wa rí ká máa ṣépè fúnra ni the question i'm asking you ṣé ó ní tìrí irun ẹ pé kó lọ máa sọ̀rọ̀ sí bàbá akíntóye mi àbí bàbá akíntóye gbéṣẹ́ rán ẹ pé kó máa sọ̀rọ̀ sóní tìrí ta ni nínú wọn tó gbéṣẹ́ rán yín ẹ̀yin fúnra yín lẹ fa ìfàsẹ́yìn bá gbogbo ohun tó wà nílẹ̀ ẹ̀yin fúnra yín. bí mo ṣe dúró yìí o èmi kan ti wá kálá mo ti dájú ó pẹ́ tí mo ti ń lo tọmọlúwàbí mo fẹ́ gbé yẹn sẹ́gbẹ́ kan mo fẹ́ mú kejì ọmọlúwàbí wá. ọdún tuntun tá a fẹ́ wọnú ẹ̀ yìí tí mo dẹ̀ máa rí tó dá mi lójú lágbára ọlọ́run tí màá rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé yìí tẹ́ ẹ̀ ń wò mí náà ní agbára ọlọ́run ẹ̀yin gan máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ọdún tuntun yẹn ikú ò ní mi ipa àrùn ní mi sọ lọ́jọ́ bí ọlọ́run ti ń bẹ àdàbí tó bá yẹ pé mo ṣe èké àdàbí tí mo bá ṣe ìbàjẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation àdàbí yẹn nìkan ni o tí ọba ti sí ọ̀pọ̀lọpọ̀ ọdún yẹn ni mo sì máa lò ẹ dẹjú yín lẹ̀ ọmọlúkà ti tẹ́lẹ̀ ti kọjá ọmọlúkà tó wà níta báyìí ó yàtọ̀ sí ti tẹ́lẹ̀ o ṣe bẹ́ẹ̀ fẹ́ pìsì ni tó bá mú wá lẹ́yọ̀ kan máa fún ẹ ní mẹ́wàá mo fi gbogbo tí mo ní búra fún ẹ. màá mú fún ẹ ní mẹ́wàá lẹ́kùnrẹ́rẹ́ ni ṣe bẹ́ẹ̀ fẹ́ ni. mo dẹ̀ ti sọ. So? èmi agẹ́gẹ́ bí ẹnìkan ọmọjọwọ́ Victor aka ọmọlúkà i am now a leader láyé ara tèmi leader ni mí ó gba inú mi ó ní gbogbo ọ̀nà majority àyín tẹ dúró lẹ́ni tẹ wà níwájú tẹ pariwo mo inú Yorùbá nation lẹ bá mi iṣẹ́ tí mo ṣe nínú Yorùbá nation ẹ̀ ṣe mi ò yẹ ní bọ́ọ̀dì sílẹ̀ even bàbá Akíntóyè gan wọ́n gba inú mi láti sọ ìrìn tí mo rìn bàbá ò tí ì rìn ó gba inú mi láti sọ. So ṣùgbọ́n mo gbà fún gbogbo yín pé aṣíwájú ni yín ṣùgbọ́n ẹ ẹ mú orí ẹ wá wù ẹ múnú mi dùn ẹ ẹ encourage mi gbogbo ẹ̀yin dá wo fídíò dá wo mi ẹ mọ̀ pé òtítọ́ ni Ọmọlúkà sọ kò sí ó gba ẹnu mi ti máa sọ pé èmi ni mo kéde Yorùbá nation wọ gbogbo stéètì ní ilẹ̀ Yorùbá ó gba ẹnu Ọmọlúkà ẹ wọ bẹ̀ kẹ́ lọ bèrè gbogbo wàhálà mi gbogbo làálàá mi ẹ fẹ́ kó bàjẹ́ Ọlọ́run ò lè gbà fẹ́nikẹ́ni sẹ́ẹ̀ kó lè bàjẹ́ kò ní bàjẹ́ láyé kò lè bàjẹ́ èmi gan ò ní jẹ́ kó bàjẹ́ kàkà kó bàjẹ́ yín ń yà gbé lọ́nà míì ni máa gbé lọ́nà míì tí òfin ní bàjẹ́ ó gba ẹnu mi mi ò bẹ̀rù sọ ọmọlúkà ni mo jẹ́ ìwojú mi dáadáa orí programu mi orí orí platform mi wà mo ti sọ̀rọ̀ I don't care ó gba ẹnu mi but I respect the leadership of Professor Banji Akitoye, because bàbá ni wọ́n ó dẹ̀ fi ó fi bàbá hàn sí mi mo àlọ́lá ìgbọ̀dẹ̀ gbà fún bàbá ní gbogbo ọ̀nà ọjọ́ tọ́lọ́run ti dáyé ló ti ń ṣe irú ẹ̀. ọlọ́run ló mọ bó ṣe ń yan àwọn adarí ó ti yan bàbá adẹ̀gbà fún wọn ìyá dé náà màmá onítìrí wọ́n dé mo tún káwọ́ sókè mo gbà fún màmá iṣẹ́ dẹ̀ ń tẹ̀síwájú ṣùgbọ́n kí ló dé kí ló dé èmi ò tẹ wá sọ ọmọ báyìí o mo ti kúrò lórí ẹ ọ̀rọ̀ ló gbọ́rọ̀ dé o mo ti wá kúrò lórí ẹ ìjà ti tán ìjà dópin ogun sì tán kò sí jà mọ́ màmá ò bá bàbá jà bàbá ò dẹ̀ bá màmá jà olóyè ò dẹ̀ bẹ́nikẹ́ni jà ẹ̀hẹ́ Yorùbá ń tẹ̀síwájú bọ̀ èmi ń sọ ẹ wojú èmi gan lídà o o ti ṣe débi tó ti lè pè gan ní lídà yes ẹni bá rẹ́dí àti dúró tọmọ lúkà kó dúró bó bá dẹ̀ rẹ́dí kú bá yẹ. reality ni mo gbà fún yín yẹn kí lóde tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ní dàwárí ìbòrìbò tẹ́ ẹ̀ ń forí èmi ti kọjá ẹ tẹ́ ẹ lè tán ẹ sọ̀rọ̀ orílẹ̀-èdè ẹ̀yin lẹ́ni mi ò ẹ mọ̀ pé mo kàn mú eléyìí mo ń sọ ni o mi ò wá condemn anybody bí but ọ̀rọ̀ wà níkùn mi ọ̀rọ̀ ń gbé inú ikùn mi ọjọ́ ọ̀rọ̀ ò tí ì wá tó gbogbo ọlọ́run má jẹ́ ká tẹ́ lọ́dọ̀ ẹni tó fẹ́ wà òun ni gbogbo call àti messages tí mò ń gbọ́ lóríṣiríṣi tí mo fi decide láti calm ìbá má ṣe bẹ́ẹ̀ ni màá sọ màá sọ àgà I won't talk but mo fẹ́ wá lọ sọ́dọ̀ màmá mi onítìrí àyà Abíọ́lá màmá mo kí yín o ẹ̀kúṣẹ́ ẹ̀kúṣẹ́ ṣùgbọ́n ẹ̀ disappoint mi màmá. màmá ẹ disappoint mi mi ní sọ́jú yẹn lọ ọlọ́run dẹ́rẹ́ inú mi ó rọ́kàn mi mo sọ gẹ́gẹ́ bó ṣe ń dùn mí ni ẹ disappoint mi mi ní sọ tìyẹn lọ mo gbà fún yín o àdàrí nìyí bàbá akíntóyè mo gbà fún yín ní gbogbo ọ̀nà àdàrí nìyí kọ́lọ́hún kó túbọ̀ máa lọ́ra ẹ̀mí yín. ọmọlúkà i am a leader ṣùgbọ́n nítorí pé mo plan ní pé yorùbá nation yìí máa ṣojú tèmi ẹni ọjọ́ ìbáwù kan gbà ìbáàjọ́ làlàbẹ́ gbà ìbáàjọ́ twenty twenty three ìbáàjẹ́ twenty twenty five any time tọ́lọ́ bá sọ pé àkókò rèé ojú tèmi ló máa ṣe I am ready to serve anywhere as far as I'm concerned tí mo bá rí pé léyìí ó máa bring a positive result fún ìjàngbara Yorùbá nation yìí tèmi ready tó bá wù yín ni o ẹni tó bá wù nínú yín ni o tẹ bá pọ ọmọlúkà tẹ ran níṣẹ́ ọmọlúkà jẹ torí pé kí dẹ̀ ni mo ṣe fẹ́ jẹ nọmba one bàbá lẹ jẹ́ fún mi ìyá lẹ jẹ́ fún mi nọmba two mo ti gbà fún yín gẹ́gẹ́ bí adarí nọmba three ìfẹ́ ìran Yorùbá ó wà lọ́kàn mi ju ẹni ọ̀dà tí lọ. gbogbo ẹ̀yin ọmọ yorùbá tẹ́ ẹ̀ ń wo fídíò mi tẹ́ ẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ ẹ kíyèsára ẹ gbọ́ ẹ kíyèsára bí irọ́ bá lọ lógún ọdún òtítọ́ á bá lọ́jọ́ kan ṣoṣo ẹ máa wòran God himself ó fọwọ́ lẹ́rán ni ọlọ́run ló ní ìrìn àjò yorùbá nation ọlọ́run mọ tó ń ṣe ọlọ́run mọ tó ń ṣe ọlọ́run ló ní ìrìn àjò yorùbá nation yìí. ọlọ́run ló ní ìrìn àjò yorùbá nation ó mọ bó ṣe máa ṣe láfi máa bọ́ pátápátá ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n mi ò ní kankan wọ́n ti bá mi sọ̀rọ̀ mo fi ọlọ́run búra fún yín mo plan ọ̀rọ̀ lémi ni ṣùgbọ́n mo calm down torí ẹ̀yin fẹ́ fẹ́ mi. kíndà tó wá ṣe pé tó pẹ́ yín tẹ́ ẹ fẹ́ mi pé yẹn lórí kí n má sòótọ́ mo búra fún yín kì í ṣètòrí yẹn mo tún ní láti ro àròkàn àròjinlẹ̀ pé tí n bá sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí la pé lẹ́ẹ̀ni ilẹ̀ máa sọ pé ẹ̀jẹ̀ Yorùbá nation mọ́ ṣùgbọ́n iṣẹ́ tí èmi fúnra mi build ni ààrẹ wà láyé mélòó nínú yín ló mọ̀ pé mo wọ pálásì kò yẹ kí n sọ̀rọ̀ jáde mẹ́ta nínú tó mọ̀ pé mo wọ pálásì tí mo fẹ́ I won't say it ọmọlúkà ó ti lóòní sọ̀rọ̀ má sọ̀rọ̀ ẹ mọ ìrìn tí mo rìn ni ẹ mọ ìgbésẹ̀ tí mo gbé ni ṣùgbọ́n o ṣùgbọ́n o conclusion mi ni wípé ẹ̀yin ọmọ Yorùbá pátápátá I won't take much of your time I'm just telling you this ẹ̀yin ọmọ Yorùbá ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́ mo understand ìtara tẹ́ ẹ ní torí ọ̀rọ̀ Yorùbá nation ṣùgbọ́n ẹ gbàgbé ẹ̀rú àròjinlẹ̀ yìí pé orílẹ̀-èdè òun ṣe nǹkan téèyàn ń gbà bọ̀rọ̀ ọ̀ kò rọrùn bẹ́ẹ̀ ṣe rò ó àti ẹ̀wá tún sorílẹ̀-èdè kan tí ò tiẹ̀ tó nǹkan kan tó bá pe nàìjíríà ní giant of africa mo fi ọlọ́run búra fún yín kò sírọ́ kankan níbẹ̀ they are giant. ojú wa náà ti giant nàìjíríà ah! ojú tiwa wa wọ̀nyí ni wọn ò náwó fún un nígbà tí nàìjíríà bá pa almost thirty three trillion naira ní port wa tó ń declare five hundred billion nínú ẹ̀ fún yín ibo ní thirty two point five trillion tó kù ibo ló wọlé sí ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ tó bá fẹ́ fìyà jẹ ẹ̀yin ọmọ yorùbá wọ̀nyí àwa yìí tó bá fẹ́ fìyà jẹ wá owó tó máa fi fi ìyà jẹ wá wọn máa mú jáde níbi tó tọ́jú ẹ̀ sí wọn á kówó yẹn jáde by fire by force. but kò yí ọ̀pọ̀lọpọ̀ nú yín nàìjíríà ah, ẹ̀yin lẹ rí i ọlọ́run ọba nìkan ló lágbára lórí mi amẹ́ríkà gan pàṣẹ fún nàìjíríà nàìjíríà ò ọ̀nà ẹ̀ nàìjíríà is an independent nation anything tó bá ṣẹlẹ̀ within nàìjíríà àwọn ló láṣẹ ẹ kàwé náà tù mí lọ gan pàápàá ẹ mọ̀ ẹ mọ̀ Morayo Adeola má bínú sí mi ó ní that show of shame you did with your fellow guys yesterday is not necessary at all call yourself and your team to order má bínú Morayo Adeola ẹ dáríjì Ọmọlúkà ṣe gbọ́ ẹ dáríjì mí ẹ yìí ní ṣe bẹ́ẹ̀ mọ́ ṣe gbọ́ ẹ má bínú mọ́ mi mi ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣe gbọ́ hmm. ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣe gbọ́ ẹ má bínú mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ jọ mi. Mm. Yorùbá ẹ gbà láyé mi Ọlọ́run nìkan ló ní agbára tó lè fi gbà wá jáde nínú Nàìjíríà yìí agbára tó dẹ̀ lè fi gbà wá yẹn kò ní sọ̀kalẹ̀ kó gbà wá orí wa ìlà fi sí ọpọlọ a máa fi sínú ọpọlọ wa a wà máa mú àìdíyà wa a fún ẹni a fún ẹni a fún ẹlẹ a fún ẹlẹ a fún ẹlẹ oníkálukú a wà máa mú wa a wà máa kọntribútà wa dòdìdì a wà á lò la lè fi jáde nínú orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀wá láìsí bẹ́ẹ̀ <laughs> nàìjíríà ń wòye níran ni it doesn't cost them anything to order fire at sight shoot at sight kan come anybody kò sí nǹkan tí international organization fẹ́ ṣe sí mo fi ọlọ́ọ̀ búra fún yín bá pa yín dọ̀la kán mọ́ rí irú ẹ̀ rí amẹ́ríkà ọkàn máa ṣe báwọn máa wò níran ni british gan inú wọn á máa dùn ní wọn lọ́wọ́ tẹ̀ wọ́n ṣèbẹ́yìn lẹ́fẹ́ bàjẹ́ lẹ́nu wa ọwọ́ tẹ̀ yín kò sí kan tí ẹ ní organization kankan tí wọ́n á ṣe wọ́n bá pa wọ́n pa yàtìyàtì sọmọ anybody lára kò sí tẹ̀fẹ̀ ṣe nàìjíríà kí wọ́n ṣe bá gbára wọn ló tó bẹ́ẹ̀ o bí kì í ṣe òfin àgbáyé nàìjíríà is independent country kò sí other country tó lè dédé interfere sí fáàtì lẹ́gbọ́n yẹn mo fẹ́ kẹ́ mọ̀ dájú ni but reason tí mo ṣe ń sọ eléyìí ni pé ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ó ń ta yín lára ó ń wù yín pé ká gbà á lẹ́ni lẹ́ni lẹ́ni lẹ́ni lẹ́ni ẹ̀yin lẹ́dẹ̀ wá fa wàhálà tó wà nílẹ̀ yìí torí ẹ̀yin lẹ̀ púùsì màmá onítìrí ẹ̀yin lẹ̀ púùsì bàbá akíntóyè gbogbo tó yẹ kán fi ara balẹ̀ jòkó kán jíròrò kán plan kán pète ẹ jẹ́ kán farabalẹ̀ plan yẹn ẹ jẹ́ kán farabalẹ̀ plan yẹn ẹ lé wọn léré tí tí tí àwọn náà fẹ́ múnú yín dùn mi ò ní ká gbà mí gbọ́ mò ń ṣàlàyé tèmi ni but kíní kan dá mi lójú ni wípé orílẹ̀-èdè kì í ṣe kan téèyàn ń gbà wẹ́rẹ́ bẹ́ẹ̀ yẹn ẹ múra ni nǹkan méjìlá lè fi gborílẹ̀ èdè unity láàrin ẹ̀yin tẹ́ ẹ fẹ́ jáde unity but unity wọn ẹ̀ ní àti sọnù. ìkejì òun ni tí ó bá dogun káwọn ọ̀dà ìgbà yẹn làwọn tá à ń sọ yìí lónìí wọ́n lè yọjú ẹ má jà tanra wa jẹ mi ò ṣẹni tẹ́nìkan lè tàn fáàtì ni mo sọ fún yín mi kàn fẹ́ mi fẹ́ mo mi mi bọ́rọ̀ wá mo ti ṣe pure research lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe lè ṣe declaration wa bá a ṣe lè jáde àwọn ìgbésẹ̀ tá lè gbé pure research. but mo ń sọ eléyìí nítorí pé ẹ̀yin ọmọ Yorùbá mo èmi náà ṣí ẹ̀ nínú feelings yín most especially ẹ̀yin mama wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa àbúrò wa tẹ́ wà ní abroad tẹ́ wà lókè òkun ẹlòmíì imú òtútù a máa jẹ ìyà a ṣiṣẹ́ a làágùn nínú ẹ̀ a tún tiraka tún sẹ́ndì kan sílé ẹgbà ilé bùnmi wá ibi tẹ́lòmíì ti ń ṣiṣẹ́ iṣẹ́ ẹ̀gbin iṣẹ́ ìwọ̀sí mo understand ó yé mi. ìyá tó bí èmi náà ṣerú ẹ̀ my mother was an head teacher headmistress mi kó tó kúrò kó tiẹ̀ tó gbọ̀nà àwọn Canada lọ tiẹ̀ lọ jìyà lọ jíjẹ́ mẹ́ torí Nàìjíríà ò rọgbọ Nàìjíríà ò rọrùn nígbà tó di bí headmistress bá lọ ń gbàwìn abọ́ ráìsì ṣé Nàìjíríà rọrùn nìyẹn ìyá tó bẹ́ẹ̀ mi ni mo sọ fún yín èyí tẹ́ ẹ bá mọ̀ mi ẹ mọ̀ ọ́ ìyá tó bí mi biological mother mi she die there anywhere Canada yẹn ló ṣaláìsí sí ìbànújẹ́ ńlá tẹ́rù bíyà mi ò ṣí ẹ̀ nínú fílíìsì yín ni mo ṣí ẹ̀ nínú ẹ̀ ó yé mi dáadáa mo mọ̀ ọ́. ó yé mi ṣùgbọ́n Oyinbo ní if you fail to plan, you plan to fail. Ẹ̀yin lẹ ń ti àwọn tó jẹ́ leader wa ní tìkútì. Ẹ̀yin lẹ ń tì wọ́n gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n. Àwọn náà dẹ̀ fẹ́ disappoint yín. Ẹ wá ajá ara ròjìnlẹ̀. Ẹ wá ajá ara ròjìnlẹ̀. Anybody ẹ má béèrè question ẹ dákun ṣé mo tún ṣe ń sọ mẹ́ẹ̀dì mi níwọ̀nba títí ní báyìí ṣé mo tún ṣẹ̀ ni ẹ jọ náà ẹ má béèrè question lọ́wọ́ mi ẹ má dá padà sẹ́yìn ẹ dákun ẹ dákun ẹ má béèrè question hmm, ẹ jọ. Hello, my boy. my conclusion gbogbo ẹ̀yin ọmọ yorùbá mo bẹ̀ yín ẹ jogo omi ẹ jẹ́ kíjà ò tán o ẹ jẹ́ kíjà ò tán your opinion may be different from my own opinion ẹ̀yin tẹ́ bá gbàgbọ́ nínú ohun tí màmá onítìrí gbé dání ẹ tẹ̀lé wọn pẹ̀lú òtítọ́ ọkàn ṣùgbọ́n ẹ̀rọ kìíní kan ẹ jẹ́ kí yorùbá ìfẹ́ yorùbá jẹ́ kó jẹ́ àkọ́kọ́ nínú ìrìn àjò yín kì í ṣe ìfẹ́ onítìrí o let the love of yorùbá as a as a nation ẹ jẹ́ kó jẹ́ number one kì í ṣe ìfẹ́ mo dúpẹ́ onítìrí ṣùgbọ́n ẹ dúró tì í pẹ̀lú òtítọ́ àti òdodo. ẹ̀yin tẹ́ ẹ bá gbàgbọ́ nínú pọfẹsọ Bánjí Akíntóyè àti Sunday ọmọ Adéyẹmọ ẹ dúró tì wọ́n lótìtọ́ àti òdodo ẹ má ṣe iyèméjì ẹ dúró tì wọ́n tẹ bá gbàgbọ́ nínú ìrìnàjò náà lọ́dọ̀ tiwọn ṣùgbọ́n ajá kékeré kan kó máa ró koi lọ́kàn yín ní gbogbo ìgbà ìfẹ́ Yorùbá ẹ jẹ́ kó borí ìfẹ́kífẹ́ lọ́dọ̀ bàbá ẹ gbọ́dọ̀ gbé ìfẹ́ pọfẹsọ Akíntóyè gun orí ìfẹ́ Yorùbá nation ẹ jẹ́ kí ìfẹ́ yorùbá kó ṣíwájú ẹni ọ̀dà ìfẹ́ lọ́dọ̀ bàbá wọn mo bẹ̀ yín ni o ẹ má jẹ́ kó wá síjà mọ́ àtọ̀tún àtòsì wọn ò kúkú jà báyìí bàbá ò bọ́ síta kó bú màmá màmá ò bọ́ síta kó bú bàbá olóyè ò bọ́ síta kó bú ẹnikẹ́ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ followers náà ẹ̀yin lẹ kókó ń dá ẹ̀yin ni ẹ wá jẹ́ ká fi àkọ́ ká fi kọ́ for now ká jogun omi ẹ jẹ́ kó gun omi kíní kan ni mo mọ̀ kò sí ń dalẹ̀ fi wí ọ̀rọ̀ kò sí ń dalẹ̀ sọ àwọn tó yìí máa máa kọ̀ntínú wọn á máa kọ̀ntínú àwọn tó máa máa sì máa máa búyàn wọn á sì máa bú àwọn tó máa máa sọ̀rọ̀ wọn á máa sọ honestly honestly ẹ̀yin lẹ́yìn tì wọ́n o àwọn leaders wa stop pushing them anyhow. ẹ yé tì wọ́n ní tìkùtì mọ́ ẹ jẹ́ kán fi ọkàn balẹ̀ rin ìrìn àjò tó tọ́. olúwakẹ́mi adéyẹmí god will bless you thank you mo dúpẹ́ gidi gan lọ́wọ́ yín sà ẹ ṣé mo mà dúpẹ́ o. Thank you so much. Ọlábíyí ṣèyí ẹ má bínú sí mi ẹ mọ̀ pé mi ò ní ìgbọ́n kò yé mi ẹ jọ so wọn bá tó ló ṣe yé mi mọ́ ohun mo ṣe sọ ẹ gbọ́dọ̀ fi ṣèjà sí mi ẹ mọ̀ bínú nígbà mo tún sọ̀rọ̀ báyẹn ní mò ń ṣáìdì ṣáìdì kan ẹ jọ ṣáìdì kan wo mo ṣáìdì gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò mí ẹ gbà mí báyìí nítorí pé mo sọ pé kẹ́ ẹ yé ti màmá ẹyẹ ti mama ẹyẹ ti bàbá anyhow so ni mo fi ṣáìdì ṣáìdì kan torí pé mo sọ̀rọ̀ declaration mo ti ṣe ṣáìdì kan ẹ dákun náà ẹ má pẹ́ mọ́ ẹ kò dá náà kò dá báyìí ṣé tí mo tún sọ báyìí mo tún ti sọ̀rọ̀ burúkú ni ẹ dákun o kí ló dé gan-an. jésù láyọ̀ i agree with you. Mm. well as i have said earlier a lot of calls a lot of messages and i have to honour you. kí ọlọ́run kó ran gbogbo wa lọ́wọ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan I am a leader on my own side I don't belong to any one of gbogbo àwọn tẹ́ ẹ so called leaders I don't belong to them I belong to Yorùbá. tó bá jẹ́ pé kí n máa jáde lọ from one place to another kí n lọ jòkó tí wọ́n ti máa wàásù fún wọn lórí ọ̀rọ̀ Yorùbá ni it's okay for me and I'm very sure God will reward me for doing that with my whole heart ọlọ́run á san mí lẹ́san. David Babatunde, I'm blocking you right away. I've told you nobody must accuse anybody here. I am blocking you right away. Tẹ okay wọ́n ní fún yín ní second chance. Tí n bá tún tí n bá tún tí negative against Onítìrí, I will block you. I swear to God. my block will right away. If you tell anybody kó kọ anything against Bàbá you níbí tó o bá kọ́ màá búlọ̀kù ẹ ẹ gbọ́ o mo ti sọ o ègún ni mo sọ pé màá gbẹ́ nìyẹn ṣẹ́ tẹ́lẹ̀ but mi ì tún ní gègùn fún yín màá búlọ̀kù ẹ láì tèwé torí ìjà yín ni mo jà tó bá tún gègùn fún yín bíbà tí mò ń bá ṣe ara mi jẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ yín lulẹ̀ yín lẹ́jọ́ kó sí o tẹ́ ẹ fọwọ́ lẹ́rán tẹ́ ẹ máa forógùn nínú ilé yín bẹ̀rẹ̀ ti forógùn ro gbogbo Yorùbá nation tẹ́ ẹ ń ro níròkúrò nínú yàrá yín ẹ jáde síta rí o ẹ jáde síta o inú yàrá yín lẹ́wà o tẹ́ ẹ ti bẹ̀ mọ́rógùn tẹ́ ẹ máa ro ẹ máa forógùn ro gbogbo gbogbo yorùbá nation kó bá tò kí l'assurance pé ẹ ṣe jẹ́ agent of the devil agent of politicians kan dà sáàrin wa pé ẹ lọ dà àárín wọn kó má tò ẹ ṣọ́ra tọmọlúkà ọba lè nà yín ọlọ́run wà tó lè nà yín o kẹ lọ ṣọ́ra yín kẹ sọ ìwé àgbéjẹmọwọ ló ń ṣe yín gan-an. Think Yoruba first. Thank you very much. Fear is the biggest problem in Yoruba. It has been created since the beginning. <laughs> Anything for freedom. Ọlọ́run ọjọ́ tọ́lọ́run ti dá Ádámù ló ti dá ẹ̀rù sí lọ́kàn. Ó máa ń tó ṣẹlẹ̀ nígbà tó fẹ́ lọ jèso. Ẹ̀rù bà Éfà. Ó kọ̀ kò jẹ èso yẹn. Ó ní rárá olówó lè jẹ́ olólùsọ pé kò má jẹ́ pé tóun bá jẹ́ máa kú kí ló ṣe bẹ́ẹ̀ tó fi sọ pé rárá ẹ̀rù ló bá a ọlọ́run tó dá ènìyàn ti dá ó perfect iṣẹ́ ẹ̀ ó gbọ́ orúkọ ọlọ́run ní pípé god of perfection <laughs> ọlọ́jọ́ kọjọ́ <laughs> ta ló sọ fún ẹ iṣẹ́ ọlọ́run ní ìbẹ̀rù téèyàn bá ń bẹ̀rù ọlọ́run ló dáa tó gbàgbé <laughs> kò sẹ́ni tó bá rẹ̀rù tí ò ní bá ẹni bá sọ fún ẹ pé òun láyà òun gbóyà gan tó bá débi ẹ̀rù á sọ́pà omi ogun àbọ́ lára ẹ̀ kí ló ń sọ yìí <laughs> jésù gan rẹrù ẹ̀rù bà jésù fúnra rẹ̀ ẹ̀rù bà nígbà tó débi ó débi tó ó ní ẹjọ́ ẹjẹ lọ gbàdúrà ó gbàdúrà bíbélì ní ogún tó ń jáde lára jésù ó dàbí tẹ̀jẹ̀ ogún tó kán lára ẹ̀ nígbà ọlọ́run jọ má jẹ́ kú bá mi mú kinní kúrò lórí mi ẹ lọ sí mi jọ ariwo ẹ̀rù ṣé kí wàá ní èmi ẹ̀rù ò ní bà mí jọ jẹ́ kí n bẹ̀rù jọ. <laughs> ẹyọ lórí rẹ Yorùbá mo ti comfort ara mi mo dẹ̀ ti bẹ̀ yín ẹ má jẹ́ ká sọ̀rọ̀ síra wa mo bẹ̀ yín kò sí gbogbo àwọn aṣáájú tí wọn ò gbìyànjú hmm? kò sí gbogbo ọtọ́ ò gbìyànjú bàbá kí tó yẹ iṣẹ́ ló ń ṣe màmá onítìrí náà dẹ̀ àwọn náà ṣiṣẹ́ wọ́n gbìyànjú àtọ̀tún àtòsì ọlọ́run ló dé asan wọn lẹ́sàn iṣẹ́ ni ọlọ́run lásán wọn lẹ́sàn iṣẹ́ tó bá ṣe kì í ṣe mí ẹni bá ṣòótọ́ á jèrè iṣẹ́ òtítọ́ yẹn ẹni bá dẹ̀ gbé èké dání nínú wọn á jèrè ẹ̀ báwọn méjèèjì bá dẹ̀ gbóòótọ́ dání àwọn méjèèjì lọ́lọ́run máa san ẹ̀san rere fún bóde káwọn méjèèjì ló ń tàn wá ọlọ́run á san ẹ̀san iṣẹ́ wọn fún wọn that is just the fact òun lèmi ṣe ń bẹ gbogbo ẹ̀yin àwa ọmọ Yorùbá yìí ẹ jẹ́ ká dúró lórí òtítọ́ wa ẹni tó bá gbàgbọ́ nú ẹ̀ dúró sọ̀dọ̀ ẹ̀ má jà má má bu ẹnikẹ́ni má jà búra wa síbi kankan la jọ ń lé èmi dúró o. so ẹ̀bẹ̀ tẹ́mi ń bẹ gbogbo yín nìyẹn ọlọ́run á san ẹ̀san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ á san fún mi ọlọ́run ò kì í ṣe èké kì í ṣe èèyàn ẹ bá gbowó fún ọmọlúkà ẹ lè sọ pé tẹ bá fún lówó àgbà ẹ̀mí èṣù lè lò mí kí n gbowó òun lóòótọ́ but ọlọ́run ò kì í ṣe èké kì í ṣèkà á sọ bó bá ṣe rí á dá ẹjọ́ náà bó ṣe tọ́ ẹ fi ilẹ̀ fọlọ́run. ẹ filẹ̀ fọlọ́run hmm. may God bless you all ọmọ lúkà ni mò ń jẹ́ o bàbá ní kí a máa tẹ̀lé àwọn pàdé mi kan kún bí yìí o wọ́n ti bú ọmọ olúkà wọ́n ti fẹ́ bú mi pa èmi dẹ̀ ní bẹ́ẹ̀ ṣe bú mi yẹn sì ẹ̀fẹ́ kí n sùn lé nìmi. jésù láyọ̀ mi ṣe bẹ́ẹ̀ ṣàbínú sí mi mọ́. ṣe bẹ́ẹ̀ ṣàbínú sí mi mọ́. jésù láyọ̀ mi. This is what I have been doing more than three years now, up, uh, up to three years. Let me just put it that way, kò tí three. Yes, Jésù Láyọ̀mí, ìtẹ̀kọ́jáde yẹn iṣẹ́ tọmọlúkà ń ṣe ẹ béèrè. Ó ní iye ọba aládé tọmọlúkà ti wà fún wọn nílẹ̀ Yorùbá tí mo ti lọ bá sọ̀rọ̀. Ṣùgbọ́n ní tán bá mi sọ kì í ṣe gbẹ̀ lálẹ́ wá sọ lórí afẹ́fẹ́. Ó lóye ojúlé tí mo ti wọ̀. Ó lóye ẹgbẹ́jẹgbẹ́ tá a balùkà ti lọ bá. So iṣẹ́ tèmi ń ṣe ni ẹ mọ́ wàá sọ fún mi pé kí n máa ṣe é ẹ̀yin kọ́ lẹ́sẹ̀ fẹ́ sọ fèmí èmi ti ṣe é so ẹ jọ ẹ gba ẹ gbà bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí yẹn jẹ́ tuntun no going back yorùbá nation ọ̀túnba gold god will bless you god will bless you god will bless you god will bless you gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀bẹ̀ lèmi bá ń bẹ̀ yín ẹ má jà mọ́ ẹ má kọ́mẹ́ǹtì burúkú mọ́ hmm, ẹ má kọ́mẹ́ǹtì burúkú pa ẹnikẹ́ni mọ́ ẹ fi oníkálukú lẹ̀ pẹ̀lú bó bá ṣe ń ṣe é bó bá gbàgbọ́ nínú iṣẹ́ lágbájá tẹ̀lé e. bó bá sì gbàgbọ́ nínú iṣẹ́ tẹ̀mẹ̀dù tẹ̀lé e. ṣùgbọ́n jẹ́ kí Yorùbá ṣíwájú má jẹ́ kí ìfẹ́ tiwọn kó borí ìfẹ́ Yorùbá nínú ọkàn ẹ̀ that is American for you tẹ bá rọmọ Amẹ́ríkà tó bá rí president of the United States of America tó bá rí níbi ìbàjẹ́ torí pé ó fẹ́ ṣe ìpọ̀kan tó máa pa Amẹ́ríkà lára ẹ̀yin tẹ́ wà lamẹ́ríkà ẹ̀ já mi tí n bá parọ́ tó bá rí pé pírẹsidẹ́ǹtì ó fẹ́ ṣe nǹkan tó fẹ́ pa amẹ́ríkà lára bóyá ìwọ́n wé ọ̀dì ọ̀dà ó collaborate pẹ̀lú àwọn terrorists wọ́n fẹ́ gbé bọ́ǹbù tàbọ́n fẹ́ ṣe kankan something like that tó lè affect amẹ́ríkà ọmọ amẹ́ríkà ordinary citizen tí kìíní yẹn lu sí lójú ìfẹ́ amẹ́ríkà yẹn ló máa gbé ṣáájú o ó lè gbé ìbọn kó yin pa president yẹn á ṣùtì ẹ̀ ní because of what á jẹ́ kó yí ẹ pé American first tí bá parọ́ ẹ̀yin tẹ́ wà lamẹ́ríkà ẹ lè já mi á sọ fún ẹ America first God bless America la sọ fún ẹ <laughs> fáàtì tèmi sọ fún yín nìyẹn God bless America n tó máa sọ fún yín nìyẹn ẹ jẹ́ kí God bless Yorùbá nation ẹ jẹ́ kó ṣáájú any other thing mm, God bless Yorùbá nation tí mo fẹ́ kẹ́ ẹ dì mú nìyẹn and so shall it be in the name of Jesus amen now back to the mega rally tí wọ́n ló máa wáyé lọ́la gbogbo ẹ̀yọ́ olóríire ọmọ Yorùbá ẹ dìde ṣèbáraǹtí à ń pariwo náà ni Yorùbá nation anything tó máa promote Yorùbá nation we are always àwa ń bẹ always there títún ṣe nàìjíríà nìkan náà ti fẹ́ ṣe lọ́la wọ́n tún máa ṣe ní Texas ní Amẹ́ríkà ní Texas wọ́n máa ṣe náà lọ́la ní Texas gbóògó ti ń jẹ́ tọ́lọ́ máa gbé máa gbé ti máa wà ní ti bí máa wà ní ti Texas yẹn náà máa tún gbé yẹn náà láì. ǹjẹ́ mi fẹ́ kẹ́ everybody mọ̀ nìyẹn múra kẹ́ ẹ lọ tó bá tó bá tẹ́ ẹ lọ́rùn ni o tó bá dẹ̀ lérò pé kò nẹ́sẹ̀sì kó lọ bẹ̀ má lọ jòkó ẹ kì í ṣe dandan tó bá tẹ́ ẹ lọ́rùn gbọ̀nà bẹ̀ lọ kò lọ àjọṣe rálì. <laughs> kristiano ọlọ́pàdé god bless you too thank you so much kò jù bẹ́ẹ̀ lọ. bí wàá ní lè jù báyìí lọ ní agbára ọlọ́run ní agbára ọlọ́run lóògùn ọlọ́run ẹ pàdé wa lọ́la níbi rálì ẹ tún bá wa mm, pẹ̀lú àṣẹ àti àánú ọlọ́run Florence Akemi Apẹ̀rẹ̀ màmá mi pàtàkì mo kí yín mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ bá lérò pé ọmọ Lucas ẹ̀yin ẹ mọ́ bínú àtàpá kìíní àtàpá kejì àtàpá kẹta ẹ ẹ mọ ọmọ Lucas ń kí ni mo mọ̀ ìdí dùn mí ò yé yín ni iṣẹ́ tọmọ Lucas bíùdì rèé báwo lẹ ṣe wá expect kó wá wó lójú mi ẹ wá ní ìgbésẹ̀ tí mo gbé ẹlẹ́ẹ̀fẹ́ ẹ fi rora yín ẹ dákun ẹ dákun ẹ fi rora yín mo mọ effort mi ẹ dákun hmm, ṣe gbọ́ ẹ dárí jọmọ lúkẹ́ rẹ̀. mo mọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí mò ń bẹ̀ yìí àwọn míì tún máa bá mi tàn sí ẹ̀ nǹkan mìíràn tún máa rò gbà wọ́n á tún gbé jáde wọ́n á tún fi. <laughs> ẹ Yorùbá ọpọlọ yín pọ̀ jù káì Fọlájìmí Samuel God bless you too God bless your urban nation Robinson gbèbò thank you so much Ọlọ́run apọ́n gbogbo yín lé Ọlọ́run apọ́n yín lé Ọlọ́run apọ́n yín lé èyí tẹ́ bú mi lánàá tẹ́ bú mi tẹ́ tún bú mi gan lẹ́nu gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ yín I have to appreciate you all ṣẹlẹ̀ ṣe <laughs> Ọlọ́run apọ́n yín lé ọlọ́run san gbogbo wa iṣẹ́ ọwọ́ wa nínú yorùbá nation ọlọ́run san wa lẹ́san aṣojú mi aṣojú mi àwọn abatẹnijẹ́ àwọn ọ̀bàyéjẹ́ tí wọn ò fẹ́ kí yorùbá nation yẹn bọ́ sí tán tí wọ́n gba ọ̀nà míì àwọn ni yorùbá nation ní ṣojú ẹ̀ àwa ń tiwa o ó dẹ̀ aṣojú wa aṣojú ẹ̀ aṣojú mi lágbára ọlọ́run níwọ̀n ìgbà tá a bá ti dúró lórí òtítọ́ hmm. <laughs> yes of course i promise to open line for my viewers but kí lẹ fẹ́ kí lẹ fẹ́ pè sí kí lẹ fẹ́ sọ kí lẹ fẹ́ sọ kí ni ok tí bá ṣe ojú òpó tẹ́ bá pè wọlé what do you want to say you want to advise me a series of advice messages on my phone láti bí ìjẹta jẹrin tó ti ń pè mí tó ti ń bá mi sọ̀rọ̀ so you we, don't need to just let us wait we waste our time Eh, <laughs> eh, kò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ ọlọ́run gbà fún wa ọlọ́run fún wa ṣe ẹ má wọrí ṣe bá má ṣètò á ṣètò ní bàbá ṣe lọ́la eh, tẹ́bà rí wa pè wọlé lọ́la torí àwọn rálì tá a fẹ́ gbé ọjọ́ monday ń bọ̀ sunday wà ń bẹ̀ màá ṣí ojú òpó lẹ́ẹ̀kan oníkálukú yìí pè hmm, ẹ pè God will bless you nobody is Mr. Perfect tọmọlúkà bá ṣe ní sèkè gbà bẹ́ẹ̀ bàbá akíntóyè ọmọ yín rèé ẹ wojú mi o ọmọ yín ni mo jẹ́ nígbà five hundred tí bá sọ pé ẹ̀ṣiṣẹ́ tí mo ṣe ta ló ń fún mi ní mọ̀ra ló ta ló encourage mi tí mo fi ṣe torí àwọn míì àtúwá gbé sọ fún yín ọ̀tọ̀ ibi tí wọ́n gbé gba ọ̀tọ̀ ni ibi tí wàhálà dẹ̀ ti ń wáyé nìyẹn wọ́n wá yí fún yín o bàbá akíntóyè pé ẹ̀gbọ́n tọmọlúkà sọ ni ó ní tí mò ń gbìyànjú láti sọ bàbá bẹ́ẹ̀ ni ẹ̀yin náà lẹ encourage mi tí mo fi ń rìn màmá mi onítìrí tí bá sọ pé kò sí tẹ́ ẹ ṣe níbi nílẹ̀gbẹ́ iṣẹ́ tèmi ṣe ẹ̀yin náà lẹ́ encourage jìbìtì tí mo fi ṣe ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì ro ẹjọ́ bẹ́rìbẹ́rì kankan dọ́dọ̀ yín ọmọ yín làwa jẹ́ there is no Mr. Perfect God bless you all amen. náà kí o tó máa lọ má gbàgbé láti kọ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá God bless Yorùbá nation kọjá débẹ̀ yẹn o máa kọ́ máa fún yín ní one minute kẹ́ fi kọ́ kí wòye tó máa jáde kí tó rẹ́ńdọ̀ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá ó yá máa kọ́ tiẹ̀ ìjádẹ̀ tán ogun parí olúbalájagun mòlú orin ayọ̀ lèmi dẹ̀ ń kọ́ aleluya èèyàn méjì péré ló sì kọ́ ó yá ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá start right now ó yá ó yá ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá ó yá ó yá ó yá ó yá ọlọ́run etí ẹ̀ ò wúwo láti gbọ́ tí bíbélì sọ nìyẹn tí ọlọ́run ò wúwo láti gbọ́ mi ò tí ì rí èèyàn bíi mẹ́rin mo sì rí bẹ́ẹ̀ yẹn o ó yá ìbùkún ni fún orílẹ̀-èdè yorùbá god bless you like this program you can like and love it share it there you go mm. thank you god bless you.